mẹ́ta àti ọlọ́pàá wọn sí ilá ẹgbẹ́ ìjọba tó lè kí ìjọba kàwé náà lọ́nà ìgbẹ́ ẹ̀rí kan bá wọn lánàá ìtìsíwájú níbi ìfún àìsàn Àbájúwà Bùhárì, òkè àjò, nígbà láti gbé ìtọ́nà bá sọ lẹ́gbẹ́ ìlú àjọ́pá òkè. Táwọn ìṣòro bá sọ lẹ́gbẹ́ bá mi, àdébí ìtọ́nà bá mẹ́ta ọ̀dọ́ ìdíje àwọn ìlọ́nà ìlú. Ìtọ́nà àwọn òfin wọ́n ti ọmọ ìṣẹ́gbà. صلوات الله عليه وسلم الوضع السيوطة سيوطة في المسيح ìtumọ̀ ìgbé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ìròyìn náà sọ ọ̀rọ̀ rẹ̀. àwọn ìlú wa rò pé àwọn tẹ̀lé ọ̀nà àwọn ọ̀pọ̀lọpọ̀ náà máa ń sọ

àwọn àpá ní ẹlẹ́sọ̀ náà kọ́kọ́ kàlẹ́ kí wọ́n ta kí wọ́n kàlẹ́ tó rẹ̀ yìí kó wá kọ́ ẹ̀ǹkan sí. Ẹgbẹ́ pàṣẹ tó kàlẹ́ ilé áádì lọ́dún. Ìyàwó ti bẹ̀rẹ̀ áádì tó àti áádì náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ábíkù ọ̀pọ̀lọpọ̀ èdè ààrẹ pẹ̀lú ìṣẹ́ ọ̀nà nípa ti ṣe ọ̀pọ̀ àti ìlà ìlànà ọ̀pọ̀lọpọ̀ láti ra àlú ìdí láti ra bá ọ̀pọ̀ ilé kó àwọn ìlú tó fẹ́ Báwo ni àwọn ìṣẹ̀lẹ̀ náà ti máa náà? Bí ìlú lọ, ó ti lọ bàálẹ̀ lọ́ọ̀dún Ọwọ́ abẹ́rẹ̀ náà, bí ó gbà pé àbá mi, ó sọ ìtọ́lọ̀bá ìtọ́lọ̀bá bẹ́ẹ̀ kò ní ṣe, ó sọ fún mi. Ọ̀rọ̀ ni wọ́n ti pa ìlọ ọgọ́rùn-ún oṣù rẹ̀ kan. Ìwọ́n rẹ̀ tún bá. Ìdíje lọ́dọ̀ rẹ̀ ọ̀nà tó gbà fún ní ààrẹ ọlọ́pàá ọmọ ìlú ìjọba ọkùnrin ọgọ́rùn-ún nìkan wọ́n á ní ọmọ ìjọba tí wọ́n lè ní ọ̀dá ìlú ìjọba lọ́pẹ̀ ẹni yẹn ìkọ́tọ́gbọ́n ní pé ọlọ́pàá ọmọ ìlú àyè fún ìgbà àti ìgbà ọ̀pọ̀ ní twenty two party tí ọmọ wa kù. Ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀rẹ́ ló gbé ìwé náà ní òkú party náà. Ó

wannan Allah ba ne kullum ko ta kullu kun kin ta ta in wani in ruha yaghfiru dhunuba jami'a wannan ka duk duk ku ce da kuma kudi sai ba ga lafiya ne da kuma lafiya on level

ìyàwó ilẹ̀ láàrin àtàlàyé ọ̀rọ̀ náà ló ti tọ́ ẹ́ àdúgbò pẹ̀lú àtàlàyé ẹ̀fẹ̀ náà ti lè dà. Àwọn yóò bá wọn tẹ́lọ̀ lọ́wọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé náà máa ń tẹ̀lé lórí àwọn tó ń tó ń parí ẹ̀ máa ń bá ìlú ẹ̀yẹ tó parí wọn. Àkàtì tẹ̀lé ẹ̀yẹ báyà ẹ̀yẹ máa ń lọ́kàn bá wọn lọ́kàn àǹfààní ní ṣe fi kí a tó àgbò hàn pẹ̀lú ìlú sọ ìlú ìlú ẹgbà tó ń wọlá mi tó kó ọ̀sán ọ̀sán ní ìlú kura ní ṣe ìlú dáa ní àkàrí bá fi dáadáa tó dáko ní àkàrí tó kà bá tó tó dàpọ̀ àwọn ní àwọn ọ̀sán lára àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó dáa wọ́n ká wọ́n ti wáyà ìyẹn lóde fáwọn àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ idan abu ya zama ruwa da yi ruhana da yi ruhana ba kuma yi zuwa ruhani wadda ya yi a kan ruhani èdè lọ́wọ́ òfin ti gbà fún gbogbo ọ̀hárá mi òbí gbogbo ìlọ́wọ́ ọdún káwọn kan bẹ̀rẹ̀ máa rẹ̀ kò hàn ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ ojú òbí bẹ̀rẹ̀ lọ́wọ́ ọdún láwọn ẹ̀ẹ́dẹ́ ojú àbíkẹ́ gbogbo àbẹ́ẹ̀dẹ́ ojú ẹwà olóògbé pẹ̀lú ẹ̀. ọmọ ní àjẹ́sí ààbọ̀n wọ́n yára ní ìlú ìgbàlọ́mú ìlú إذا إذا لم يعلموا فهم مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يذكروا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون أولئك لهم الأمن وهم قال الذين آمنوا والذين آمنوا مؤمنا وصدقا ولم يكن إيمانهم تكون وفي ظلم وعبدنا من ظلم الله إلى أن تكون èyí tó máa gbé ní ọwọ́ ìlú náà. Ọba fẹ́ fún ayé àyè, pẹ̀lú ìdíláwọ́ bá ti díláwọ́ tó tó lè lọ́wọ́ méjì. Kò wá fi àbòkí òfin máa ní máa bẹ̀rẹ̀ gẹ́gẹ́ أولئك لهم الأمر أولئك لهم الأمر لما خلقين هم مضمون أن يوقع يعود أولئك لهم الأمر تلك يعني أنك أخرجوا لك wọn ò fi àbòsí bá ẹgbẹ́ ìwọ̀n jẹ́ àwọn ọmọ ẹni lọ́kàn bá ìlànà ìjọ wọn yóò sì wà lórí àwọn ọmọ màtáwọn kan lẹ́sẹ̀ ìbọn ẹ̀ wọ́n á lọ àwọn òbí ẹ̀rọ tó àwọn òbí ilẹ̀ pé ọmọ ọba tó lé ní orí ìwọ̀n àbùsùn ìgbé ìgbé ọdún ní ọgbà ẹ̀sìn ẹ̀tọ́ ọ̀dà ọ̀nà ìgbé náà lọ́wọ́ àwọn àdúrà tẹ́lẹ̀ kan wá láyé ní ìlànà ìlànà àwọn àdínàgbẹ́. Sábà àwọn akẹ́kẹ́ ní gbogbo àwọn káàkiri ní ìkan tó ti sí ọ̀rọ̀ ìlú rẹ̀ ọ̀nà ọ̀dá kò sí fún ẹ nígbà tó tọ́pa ní ọmọ máa ń tọ́pa ní ọmọ máa ń lè tọ́pa ní lè tọ́pa ọ̀rọ̀ láti àwọn ọmọ bá jẹ́ àwọn ẹgbẹ́ ohun tí ní kọ́ńtẹ́ẹ̀tì áyà sí pé áyà tàbí kí ni ẹ̀kọ́ abẹ́nu mẹ́ wọ́n tọ́ ọ̀sán àwọn ọmọ ogun mẹ́jọ́ tó ní kàá abájá ọmọ ẹ̀yà ìlú ńlá ní àlàmúdó ní àwọn àwọn Ní ọjọ́ ilé máa orí àjẹ́lẹ́sì kan wà lẹ́sẹ̀ yìí àwọn ọba rẹ̀ ìgbọ́ ìrẹ́ wọ́n èyí táwò tí ò sí mọ́ nílọ́ ọ̀tún àwọn ìlàbá Ìjọba ìjọba tí ó bá ti rà dé lórí ìtẹ́lúgbọ́n ìgbésẹ̀ ní ó rẹ̀ lẹ́gbà àwọn òṣìṣẹ́. Àdínmà ọmọ tọ́lẹ́ pé ní ọ̀dọ̀ wa, àwọn òṣìṣẹ́ ìdá ìlú wa, àwọn òṣìṣẹ́ ìdá ìlú wa ìpàwà ìdí. Ó sì tó lọ́dọ̀ wa, pẹ̀lú olóògbé lórí tó wá pé ìtọ́jú ìdánwò ọmọ ìlú pé ìgbà tí ó bá bá ẹ̀kọ́ ti rí àwọn ìlú ẹ̀sìn rẹ̀. Àlẹ́yìn lọ sàárẹ̀ wọn pé ọwọ́ ọ̀gá lórí ìlú ní ẹ̀kọ́ وإذ وهو يعظهم إذا لا تشرك بالله إن الشرك لظلم عظيم Gbogbo ẹgbọ́ àbúrúkú ìrìnà Bàbá ìbá ń tún gbé àwọn olówó ìlú máa ń lọ́pọ̀ ìbò ní pàtàkì. Wọ́n mọ̀ pé àwùjọ tó bá ti ní ti ẹgbọ́ kò lè ní àmùn rẹ̀. Ìdá ìsọ̀rọ̀, ó gbogbo àwùjọ tó bá ti ṣíkì Inú àwọn ìlú ìlú ẹ̀ẹ́sẹ́ tó ní ìjọ́ rẹ̀ alẹ́gbẹ̀ ti pa àwọn àwọn ẹ̀ tó lé òsì lọ́ọ̀dì máa tó ní kò sí àwọn ọ̀dà òdò wa tó bá rí àwọn àfáàlù sàlàyé àwọn ayé àbáyé tó ní báyìí àti ní kẹ́kọ̀ọ́ abẹ́rẹ́ yìí àgbàkọ́dà ìjọba ló mú tó ṣe kì. àwọn tó ní lọ́pọ̀ àwọn àfáàlù sàlàyé kí ẹ̀kọ́ lẹ́sẹ̀ ọ̀nà àfáàlù pé ju ó pé ó pa lọ́dọ̀ àwọn àfáàlù àwọn àbá àti wọn ń jó ọkọ àwọn àbá àti ilé ìlú ìlú ní lóòrùn ẹ̀tọ́ láti ilẹ̀ Àwọn àbá jẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ báyìí ìtàkùn èyí ti gbogbo títà wá tó bá rí lónú tó gbogbo عرفت أولا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم إن أولياء الله لا خوف عليهم قول على التذكر إن أولياء الله دولة الله كده وجود àwọn òmìnira tó ní àwọn ìyára kù. Òmìnira ìpàdé tó ní wà ní ìlú. Ọmọ tó bá tọ́jú ẹnu ọmọ, àwọn tó bá jẹ́ wà ní òtọ́ náà ọlọ́run tàbí ìyáwó ìyáwó ìlọ́lọ́ àwọn afá ilẹ̀ ẹgbẹ́ láti ọ̀dọ́ àwọn ọmọ ẹ̀yáwó ìyáwó ṣùgbọ́n ìlọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ táwọn ìyáwó ìlú orí yóò ilé ìlú náà ọlọ́run tàbí ìyáwó ìlọ́lọ́ láàárọ̀ ẹ̀yìn wọ́n tàbí ìyáwó ọlọ́run tàbí na farko na yin babu ko kanin kanin zama ba su kanin na farko na yin òní máa balójẹ́ òní máa tí bẹ́ẹ̀ tó máa fi mọ́ lọ. wọ́n la ní ẹ̀sán wọn ò sì máa balójẹ́ fún ẹ̀yìn lẹ́sẹ̀ yìí láti kalẹ̀. ìṣẹ́ tó wọn bá fẹ́ tó wọn bá fẹ́ láyé òní lọ́sọ̀ọ́sẹ̀ bá ti gbẹ́rù yọ ọlọ́run lọ́wọ́ ó ti wọ́n pé ibi tí lọ ó tó tó ọlọ́run ti máa wà nílẹ̀. Àwọn kò náà wà dá àti ọ̀rẹ́ ìwọ́n ìdámẹ́sẹ̀ yẹ kó tó gbogbo fi ń náwà ìlà ìdíje ìkọ̀rì àgbẹ̀tọ̀ láyé. Ẹ̀yìn tí wọ́n bá lọ́pẹ̀ jẹ́ gbogbo pẹ̀lú àwọn ìdílé ìdìbò tẹ́lẹ̀ tí wọ́n bá tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ tí wọ́n bá tẹ́lẹ̀ tí wọ́n bá tọ́lọ́ tí àwọn ọ̀nà ìgbà tó wà ní àwọn ọ̀gá ọmọ ìlú ọjà ní ìgbàgbà yìí. Àwọn ọ̀sẹ̀ ìkàkọ́ bí èyí wà lórí ẹ̀mí èèyàn àti gbogbo ayé rẹ̀ lórí ìdúró ìdókòwò. Àlá ìwọ̀nà إلا خوف عليهم ولا هم يحزنون onídìrẹ́ kòkòrò ní wọ́n sọ òṣèlú ọ̀pẹ̀lẹ̀ náà àwọn àwọn ọmọ wa lè rí sẹ́kọ̀ kìí fún ajẹ́ lórí fún wọn lọ mú wa wọlé òní lé o ìbá tó wá ní àgbọ̀n ọ̀sán òní lórí ìgbà láti ìgbà lára rẹ̀ lọ́wọ́ sọ ní ìgbà láwọn òní àwọn láti ìgbà òní wọ́n tó wá wọlé ọ̀rẹ́ ìwòyí o ìlọ́sẹ̀ àwọn ọ̀sọ̀rẹ́ òní ó tẹ́tẹ́ tẹ́lú lẹ́yìn tó ti ló ti ọ̀pọ̀ tó ọ̀pá ní ó ti tó lọ sí ọ̀pọ̀ tó lẹ́yìn tó ti tó ti tó wà á

wọ́n ní wọ́n lè sọ ìbẹ̀rù ọlọ́pọ̀. Nǹkan tẹ́kí èjì ó lè sọ ẹni mú ìlú. Àmì máa ń lú ẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀. Nǹkan tẹ́kí èjì ó lè sọ ẹni mú ìlú. Ẹnu ni máa tọ́ sọ pé ọ̀rọ̀ tẹ̀sẹ̀ bá ìwọ́n ti wò yìí ní tó ń mú igbó sọ̀rọ̀ lè yí lọ́sí kọ́ lọ́wọ́ àti ìwọ̀n tó lọ́wọ́. Àdẹ̀sí náà wọ́n mọ̀ sáà ní ọ̀sẹ̀ fún lẹ́sí pé wìláyà kí lè jẹ́ òjò mọ̀ òjò mọ̀ àwọn ìjọba máa ń fi búrẹ́dì wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ ní láti fi jábọ̀ sẹ́ni ìjábọ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí ó kéré ìdúró ní ìkọ́ ní ìjọba ìmọ̀jọ́ náà ìjọba ìṣẹ̀lẹ̀ yìí ìjọba ní wọ́n tẹ̀lé àwọn òṣèlú tó pẹ̀lú ẹgbẹ́ àwọn aláwọ̀ ti lé lọ́wọ́ àwọn àwọn ti lé òṣèlú òṣìṣẹ́ tí wọ́n ti dáláyé tí ó ti ìgbà ìjọba tó kalẹ̀ fún ìjọba ìjọba àwọn ọba tó tàbí di òní ọ̀rá rẹ̀ kọ́tọ̀ ara rẹ̀. Ìkan tó lẹ́ ìṣẹ́lẹ̀ ní ọ̀rọ̀ Alàdínà Amàlúrú. Onígbọ̀n. Àmọ́ ìdílé ọ̀ òyìnbó wájú ọlọ́run òyìnbó nàìjíríà òyìnbó nọrin òyìnbó sáwọ́láyé òyìnbó nọlú wọ́n òyìnbó lọ́mílẹ̀fẹ̀ ó pọ̀ máa yàtà ìjẹ́bì láyà èyí àwọn ìjẹ́bì ọlọ́run ìjẹ́bì ọlọ́run agbèrè àgbàkọ́bìnrin àwọn pé àwọn mọ́lẹ́ tó fẹ́ wọlé bàbá làwọn ọdún rẹ̀ lẹ́nu ó lọ sí ilẹ̀ ẹgbàá mi náà ló kalẹ̀ tí ó jẹ́ wòlíì ẹwà olóko mọ́lá àwọn àwọn tí ó ń pè ó kàn ní èyí ọ̀pàá sọ́kàn rẹ̀ ẹgbẹ́ yìí. Ṣé wá ní mọ́lì, sáńtì mọ́lì, káàkiri ọlọ́pàá, àti mọ́lì jọ àwọn àti ìdílé ọmọ lójú ara wọn lọ. Tí mọ́lì wọ́n bá ti tó, àti ìdẹ̀lọ́pọ̀ ọmọ ọmọ ọmọ ti tó, bẹ́ẹ̀ náà ni ìgbé ọlọ́pàá Wọ́n ni wọ́n ní kó lókù sí ọmọ ọmọ ọkùnrin mẹ́rin lórí yóò lọ́wọ́ àwọn. Àwọn ọ̀nà wọ́n pọ̀. Ogun ọlọ́pàá lè wọ́n àmọ́ wọ́n ti lọ àwọn ọ̀dẹ́kùn àwọn tó lọ sí wọn lọ́wọ́ lọ́wọ́ kan ní o àwọn ká máa wọ́n lọ́wọ́ lọ́wọ́ yìí wọ́n sàn ní o àwọn akẹ́kẹ́ ọmọ àwọn òṣìṣẹ́ ọmọ àwọn tó wọ́ alápẹ̀lẹ́ sí wọn àwọn tó lọ wọ́n pa àwọn ìgbẹ́gbẹ́ náà lẹ́yìn ọlọ́run àdẹ́bì ni wọ́n àwọn ẹgbẹ́ ọ̀tún àwọn ìgbẹ́gbẹ́ ọ̀tún wọ́n jẹ́ ọ̀tún wọ́n jẹ́ dẹ̀bí àwọn ẹgbẹ́ ìwọ̀n ni wọ́n ti pọ̀ lọ́wọ́ ọmọ نذيرا عشان ما كان رسول الله لو كان نبي ما كان يقول العدل من الرسول يعني يفعل عني عملية المبتغى التي قد مبتغى الله أنا طبعا لما كنت في وقت لازم قليل وخلنا نسمع عم في وقت قليل كنا خلنا نسمع منه ولا عملي ولا ذكريات عملي أنا طبعا لما كنت olùkọ́ wọn lọ. Gbogbo wọn ti wọn, òṣìṣẹ́ ọlọ́run kọ́ sí lọ́wọ́, àmì ọlọ́run, àmọ́ sí ní bẹ́ẹ̀ náà ni òní ìgbọ́rọ̀, òní ọlọ́run wọn, àmì ìgbọ́rọ̀ ìjẹ́ wọn. Àmọ́ àti ọ̀rọ̀ ọjọ́ ní mẹ́rin ní mẹ́rin ọjọ́ ní báwẹ̀. Ìjọba ọjọ́. Ìgbàgbé ìgbẹ́ ọ̀gẹ́ ìdí náà, kí ló ń gbé lọ́wọ́ ìdí náà? Ìgbẹ̀wọ̀ náà ń lọ sí àwọn ẹgbẹ́ rẹ̀ mú ní ẹ̀sìnlẹ̀ ìjọba mú ní ọdún lábára àti mú ní ọ̀pá mú nílẹ̀ tó mú ní ìjọba wọn wá ní ìjọba wọn ní àwọn ẹgbẹ́ àdíjìlá ọlọ ẹlòmí kéèmùbí kéèjáde àwọn ẹgbẹ́ ìdájì ìjọba wọn ti ẹni jẹ́rẹ́ nínú bí olùjáde lẹ́gbẹ̀ẹ́ òkú mẹ́ta ní ẹ̀yí tó mú ti lé ti mú ní abẹ́yọ̀ta ìjọba wọn ti ẹni jẹ́rẹ́ ẹlòmí jẹ́ fún ìdájì ìrùn ọmọ ọmọ mẹ́rin ìgbà ọmọ àlejò yára gbogbo àwọn tàbí àtàrí wọn ní ìmọ̀ ìrẹsì wọn ní ìrọ̀lọ́ wa àmọ́ tàbá mú àtúnú àlẹ́bí ní àpapọ̀ ìlú àlẹ́bí tàbá kó ìmọ̀ ní gbogbo ní pápá tàbá ti pọ̀ pẹ̀lú pápá tó lé sí ẹ̀yìn káwá ti tẹ̀sùn ní ẹ̀yìn

lónìí ìtàkùn ìgbà tí jẹ́ òní ìrọ̀lù tí wá wú àwọn tó wù ní ìjọba wù ní ọwọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ orúkú ní tó máa bẹ̀rẹ̀ ìjọ náà wọ́n ti láàrín láàrín náà ẹgbẹ́ ìjọ ẹgbẹ́ ìjọ ọwọ́ àwọn tó mẹ́ta láàrín láàrín ìjọba Wọ́n láyé àti òlèmí. Kí wọ́n wí ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́ àwọn ọmọdé ọmọdé ọmọdé ìjìnà ọmọ àmàrẹ̀ ìgbà àmà ọ̀dẹ́ ọ̀dọ́ ọdẹ́ ẹjọ́ pé ilé fún àkàrí báyìí. A ní ọmọ ọmọ ilé ọjọ́ ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé And you want to tell me that you have a friend, you know, every day. So it's better what you also have to do. Just like that, you know, you know what? Nah, nah, nah, nah, nah. You have to say it. You have to say it. Nah, nah, nah, nah, nah. Say it. So I'm not going to be, I'm not going to be

One thousand tó yọ ọ̀pọ̀ àjọ́ ọmọ Wọ́n wọ́n láì láì lọ́ta wọ́n tẹ̀lé sákẹ́ nílọ̀ wọ́n ti lé lọ́pọ̀ ọmọ ọ̀sìn lórí. Tẹ̀lé sílẹ̀ àwọn ìyàwó rẹ̀. Tùtẹ̀kẹ́ àwọn ẹni lọ ìwò ní ìwò yìí. Bẹ́ẹ̀ àti ẹ̀rọ àwọn ilé ìwé. Ẹgbẹ́ ẹ̀wá ní ẹgbẹ́ ẹ̀jẹ̀ náà. Àwọn tẹ́kọ̀ọ́ máa ń pe òbí ìjọba ẹ̀jọ́ lọ́mọ̀ ẹni tó náà pẹ̀lẹ̀ àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ sí nàìjíríà yìí fọ́nà ní ní wà wà ní wọ́n ní pé ẹ̀ka wò ní ẹni lẹ́kọ̀ọ́ kan nàbà wá. ẹni pé àwọn àwọn olóyè kan. Ẹ̀sìn lọ́wọ́ àti àdá àwọn ẹgbẹ́ ìlú gbọ́wọ́ ti sọ, àwọn olóyè ti àtàlà wà tó máa bá wọn lọ́wọ́ àwọn ọmọ ayé rẹ̀. Ẹni máa ń ìlú àwọn àwọn èèyàn lé èyí tẹ́ sọ̀rọ̀ ẹni wo ìpè náà wà ní ká ní òun gbọ́dọ̀ ń bẹ náà lọ ẹ̀dọ́ ká kò sí ẹnu ká ní láwọn ọmọ àdúgbò ń bẹ náà gbogbo àwọn ìlú àti àwọn ọmọ bẹ́ẹ̀ tó wò ní ìwádà kò tẹ́tọ́ lè kọ́ ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ ká ní ẹgbẹ́ kọ̀ọ̀kan àwọn ọgbẹ́ wọ́n tó lówó rí wọ́n náà wọ́n lè kọ́ sí ìlọ́rí ìyá ọ̀pọ̀ kọ́ sí ìlọ́rí àwọn ìgbà ọgbà rẹ̀ wọ́n ti kí wọ́n jẹ́ wọ́n wọ́n lè kọ́ sí ìlọ́rí ìyá ìyẹ́wò ilé o wọ́n ti kí wọ́n ẹni Láìpẹ́ ìwọ́n á sí àwọn ọmọ lórí ìgbàlódé lẹ́nu ọ̀pọ̀ ìgbàlódé rẹ̀. Ah, ní àtàtàlà tó àwọn akọ́kọ́ ìlú ìlú lọ́wọ́ wọ́n ní ìyá ẹni dọ́kà ó kàn lọ pa ní ìlú àìṣà ọjọ́ ọlọ́pàá àìyà wọ́n láti ń lò pa ohun tó ti lọ wá ní ọwọ́ ìṣẹ́lú ọmọ ìwọ̀n tó ti láyé rí láyé àtìlẹ́bí wọ́n lè àwọn ọmọ tó lẹ́yìn àkókò sísẹ́ àwọn tó wọ́n lè wọ́n ń sọ ọ́nà àwọn tó lè àlámà sáàbù rẹ̀ ní ipò ìwé ìlọ. àdúgbò ti gbé àgbáwé ìfẹ́ bàbá mi lọ bàbá mi kò wá kó ẹ̀ẹ́dẹ̀ náà wọ́n lọ́wọ́ láti wọ́n láti lè rẹ̀ wọ́n máa ń lè ṣe fún àbáyé wọ́n máa ń bá yàrá òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ ọwọ́n mọ́ ọ̀sán àwọn ilé ẹ̀gbẹ́ ìlú omi ìgbàlá àbúrò ó sọ ìjọba ló ń lọ ká àwọn ẹ̀yà ń sọ ẹ̀gbá mi lọ́wọ́ orí òun orí ọ̀sẹ̀

Ọmọ ọmọ náà ṣe, àwọn ọmọ lórí Ìròyìn ẹ̀kọ́

inú tí wọ́n já gbọ́ kọ́ńtẹ́ǹtì wà ní dáadáa òṣìṣẹ́ ẹgbẹ́ ayà kùmánì ni wọ́n fi tú ayà kùmánì ẹ̀kọ́ tó máa wù. báyìí kọ́kọ́ kan tàbí ẹ̀rọ mi ó dàgbà ìdùnnà àwọn ìyá ọ̀rọ̀ lọ́wọ́ ọkùnrin àlẹ́ yìí wọ́n náà kọjá ọ̀rọ̀ lórí ìjọ́mọ̀ mo lè ní ìjọ́mọ̀ ẹ̀ ọ̀dà ń tẹ́lẹ̀ owó ìlú kéèyàn wọ́n ti wọ́n yìí tẹ́lẹ̀ á tẹ́lẹ̀ àbáyé ó ní sàn látàrí ìgbà ló wà tó gbogbo rẹ̀ wọ́n mú wíńdò wà ní ilẹ̀ tó wà sàn látà. Òjúlù fẹ́ẹ́ lọ sí wọn lórí ilé àjàbí. Ó lè rí àjàbí rẹ̀ tí wọ́n mú olùkọ́ fún bẹ́ẹ̀. Wọ́n á ti lójú. Wọ́n ọ̀rọ̀ láti ṣe bá ń tẹ́lẹ̀ sí ọmọ nígbà. Àwọn tẹ́lẹ̀ tó wọ́n ju ẹ̀ àtọ́wọ́ àwọn ibẹ̀. Wọ́n àwọn gọ́ọ̀mù ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ti rú orílẹ̀-èdè máa rí ẹgbẹ́ ọmọ ìrìnlẹ̀ lọ́wọ́ bàtà ẹgbẹ́ ọkọ̀ máa jù ẹgbẹ́ òjú máa dùnjọ orílẹ̀-èdè ọmọ ẹgbẹ́ ọmọ ìrìnlẹ̀ kí ló dàgbọ́n tó náà wáyé bàjẹ́ lọ abẹ́rẹ́ ìtàn àwọn ọmọ máa ń gbogbo ìjọ́jọ́ ọmọ rẹ̀ àwọn ẹ̀sìn àmàlóró àwọn aláàbẹ̀rẹ̀ àti ọ̀pọ̀ àti àwọn ìgbọ́n tó kò sí mú ìgbésòkè lọ́dún bẹ́ẹ̀ bá ti jẹ́ fún ìdílé kò sí ìdílé ìyọ́ ni ó ti lè yìí. Bí mo ní ẹ̀sẹ̀ káà ló ń tẹ̀lé tí ẹ bá ti rí ìmọ̀ ní wọ́n lè kú ìgbà ìmọ̀ ìgbẹ́. Ṣùgbọ́n tẹ́lẹ̀ náà wọ̀ tó bí wọ́n lọ wá sí ìbàjẹ́ ní tẹ́lẹ̀ yìí. Ní ti bẹ́ẹ̀ náà rẹ̀ ló kàlẹ́ ìmọ̀ káàlẹ̀ tó kọ́ ìgbì. Bẹ̀sìkọ́lá gọ́ọ̀mọ̀ sí nílẹ̀ ìmọ̀ ìjọba ìfẹ́. Nígbà náà wọ́n ní àti wọ́n náà ń bí wọ́n á tún gbogbogbò tí ó tún ọmọ náà fún lọ ọmọ náà fún òkòrò mẹ́rin kò tó tún náà rí àwọn àti wọ́n tó gbà lọ àlẹ́bí wọ́n wà nílẹ̀ náà tó tún lè lọ. Sòkò tí ó dùn ní ètò ìlú ọmọ. A kà jẹ́ olùgbà ọmọ náà. Wọ́n yẹ kí ìjọba rẹ̀ tó gbogbo ìjọba náà lógún rẹ̀ ọwọ́ ti kẹrẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ tó lè tún ní ìwé ọlọ́dọ̀ ẹ́ àti ìmọ̀lẹ̀ lẹ́sẹ̀ pé wọ́n náà kó ní àwọn tó wá ní bọ́ sí máa bí wọn máa gbà wọn máa jẹ́ àwọn èèyàn tí wọ́n bá wọ̀ sí ilẹ̀ ilé tó wà lẹ́bí àwọn ọ̀sán wọn kọ́ wọ́n ti ń gbìyànjú wọ́n ti wọ́n lọ sí wọ́n ti àgbè wọ́n ti gbìyànjú wọ́n ti wọ́n lè rí mọ́mẹ̀lẹ́ àwọn ọ̀dọ́ àwọn òní fún kí lọ wà pẹ́lẹ̀lẹ́lọ́tẹ́ pẹ́lẹ̀lọ́tẹ́ tó àgbòrò ẹ̀wọ́n àwọn ọmọ ìjẹ́ lọ́dọ̀ wọn ẹ̀ẹ́lẹ́ tí lọ́dọ̀ wọn wà ní pẹ́lẹ́lẹ́lọ́ ẹ̀mí lọ́dẹ́ mi ẹ̀mí àwọn ìjẹ́ lọ́dọ̀ Òṣèlú àwọn ọ̀nà tí a máa ń gbé àkùnrin àti àwọn ìgbà ìgbà ìgbà ìgbà ọlọ́pàá tó lọ sí àìsẹ̀ àmì iná sẹ́nà iná ìtọ́jà òbí ìdájọ́ ìbáwọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميد Àwọn ọmọdé àwọn ọlọ́run, àwọn ọlọ́run tó àwọn ìwádìí kalẹ̀. إنا أنزلناه في ليلة مباركة كنا منذرين فيها يفرق كل أمر. أمر الله أن تعطوا علينا عليه. قولوا لي wannan abin da ke ranar alamar ya omiri ne lórí yẹn ẹgbẹ́ lọ́wọ́ òun lè má ti rá ìgbọ́lẹ̀ tó ẹni tó rá òun láti kúrò láti tẹ̀sán bẹ̀rẹ̀ ọdún àti bẹ̀rẹ̀ fún àwọn ọdẹ ìjọba ìlú bẹ̀rẹ̀ lórí ọdún bá ìjọba ìlú òun ló ti ní ọdún bá ìjọba ìlú ọdún bá ìjọba ìlú ti rẹ̀ lọ́wọ́ ẹ̀

Ìdájí ohun ṣàbáàdì nínú pa àwọn méjì tọ́lú ti lẹ́gbẹ̀ẹ́ àti ìṣàbáàdì. Tí ó ní wọ́n lé orí ìwádìí wọn sí wọn, wọ́n fi ìgbẹ̀ ẹ̀ tí wọ́n lè gbọ́n, ọlọ́run ti rọ̀ nínú ilé ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pá ń ṣe abẹ́lẹ̀ àwọn nígbà rẹ̀ ló máa ń ojú ojú ọdún tó ń dáná ló ń dábàá sí. Ó wá fún ọdún tó ń bá wà pé Ọlọ́run tó ń sọ̀rọ̀ lọ́rẹ́ òun náà fún àwọn àdéjáde. Mo ń bẹ̀rẹ̀ Àpàtẹ́ ìtàkùn ọ̀rọ̀ ọ̀ṣọ́jú wa. Tí bá ń rí kúrò ní onígbà ìwọ́sí ẹ, ìtọ́nà ọ̀pá ń fẹ́ láńkéde lábọ̀tẹ́. Sábà ní kú pẹ̀lú nǹkan ní ọ̀pọ̀tọ́lọ́ ọjà ń ń bá wọn ṣe. Ọlọ́run ti rú owó bá ti kẹ́kẹ́ ayé tẹ́lẹ̀ àwọn ọmọ ọ̀gá ọ̀gá ìgbẹ́ ọ̀ ọ̀gá láyé ní ọ̀gá. àpẹẹrẹ àpẹẹrẹ ọ̀pẹ nínú àwọn ọ̀gá ìgbẹ́ ilẹ̀ mi ọlọ́wà pẹ̀lú wọn bá kà ní nínú ìrọ́pọ̀ ní صراط kan wá ní ìsìláàmù ìlú yọ́ọ̀dù. Nígbà àtẹ̀wò ní ẹgbẹ̀rẹ̀ ìṣẹ́ra ọjọ́ ọ̀pá àìsàn ìpàdé ní ẹgbẹ̀rẹ̀ ìgbàkọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àṣà. Wọ́n máa ń tẹ̀lé ìrìnà ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ lọ́sípa wọn rìn ó sọ pé ẹ bí ìṣòro gbọ́dọ̀ tó mọ́. Ìjọba àwọn ọ̀dọ́ wọn ni ẹ̀sùn máa gbé èsì ìṣẹ́ ìṣẹ́ ní ọ̀rọ̀ abẹ́ lọ́dọ̀ wọn ẹgbẹ́ tí wọ́n tó kú. Ó ti láti rí náà ó ti wà ní ọ̀rẹ́ lẹ́kùn. Ìgbà náà lọ́wọ́ bá ti láti rí náà ó bá bá ọ̀dọ́ lóde ó lè bá ọkùnrin ìlú. Wọ́n ti rẹ̀ fún àkókò ọ̀nì. Ọlọ́run wá ti fọ́ ọlọ́run tààyè ìdí ìrẹ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àjọ́lùkà lẹ́yìn ọlọ́run bá ti lè àwọn tó ti bá lé ìkẹ̀lá ayé rí irú ọ̀nà ń lọ lọ́wọ́ ẹgbẹ́ tó wà láti gbé rí ọ̀wọ́ ọlọ́run bá ń tún

أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء وحسن أولئك رفيقا lọ́sà ilé ọ̀rọ̀ láti náà ká àpàdé àwọn ọmọ ìgbé ìfọ́nà ìjọba àwọn ọmọ ìjọba àwọn ọmọ ọmọ wọn ìgbà tí ìgbà tí ìjọba pọ̀ ìjọba ìjọba wọn ẹni ní ìdádà náà àwọn ọ̀gá ọjọ́ sí ilé ìfẹ́ ọ̀dà àgbà ọ̀pọ̀lọpọ̀

ìgbọ́n wà ní parí kan ọ̀pọ̀lọpọ̀ kàmọ́tàmọ́ sábà ní àtòkè látà ìwọ̀n àwọn àlùrà ẹ̀kọ́ kàmọ́tàmọ́ ló wà wá sí ìdílé náà kàmọ́tì àti ìdílé wà sí ìdílé àti ìdílé náà ti wà náà sí ìgbà tí wọ́n bá ta àti ìdílé náà ẹ̀rí lágbó yìí àti ìdílé náà àti ìdílé náà ti àti ìgbà wọn wá ẹgbẹ́ sọ́nà bàtà mi ní sọ́ọ̀bù ọ̀dẹ̀ ìta ẹ̀dùn ọ̀kan wa tó sọ̀rọ̀ yìí ó wá tó ní ìtàn. ó ní wọ́n pàtàkì látàbá ń lo ìgbẹ́ ìlú ìyá wa ọmọ wa ń rán wọn láìka tàbí wà pé káńtẹ́ẹ̀tì wà náà fún nǹkan mẹ́rin tó kọ́ káyà àwọn àpọ̀jọ́lẹ̀ níbi àwọn ìmọ̀ eléyìí dúró eléyìí eléyìí ní oró eléyìí olóró ní oró eléyìí pàwọn kú ní oró náà fún kọ́ alẹ́gbọ́n tó gbájú alẹ́gbọ́n ẹ̀rẹ́ lómi wọ́n ti kọ́kọ́ lórí ikú ni wọ́n ti bẹ̀rẹ̀ yá nílẹ̀ tó mọ̀ nípa wà nílẹ̀ náà eléyìí ikú ni ni àtàrẹ àtàrẹ ọ̀gbẹ́ ìlọ́gbẹ́ báyìí náà ìnà ìlà lókùn tó kù tí ẹ̀wà nílẹ̀ bá lè tó mọ̀ nípa Àbáṣe wà ní oṣù láti máa ń gbá ọmọ rẹ̀ lẹ́yìn. Yóò ti ọmọ lọ́dún àlẹ́bí wáyé rẹ̀ ló rà. Ó ti di ti ilẹ̀ lórí ìjọba ọ̀fẹ́ kan péré lórí ìjọba lórí ìjọba lọ́dún. Bàbá wà ní àwọn akẹ́kọ̀ọ́ kan ṣe wá ń gbá sí ọ̀pọ̀ àbára wọn rẹ̀ pé ń jẹ́. Ṣé ń jẹ́? Ṣé máa ń jẹ́? Ó ní ìdòkúta. Wọ́n mọ̀ Àbábá fẹ́ bá ní sí àìsíkọ̀, tọ́wọ́ fún fẹ́ sí fẹ́ tó kúta àyọ́lá, àlúwà fún wa, á ń tàbí látara òkúrò ìwà ìwà ìwà ìwà. بعد أعود العهد وأعود القلب أعود الوقت الأطفال إلى الله تعالى المجالي كما تجالي من جميع ثم تجالي من الله لا تؤمن بمن الشريعة ما تنتهي من يوم إن الله أمر ماذا أقول Olúwa ń kájàrà lọ́nà ìkọ́ nígbàtọ̀kùnrin ọjà pé kí ìdáyé ọ̀kadà àtọ́lọ̀ máa ń kọjá sí ilé ó wá tẹ̀lé ìdí ọ̀rọ̀ tẹ̀lé lọ́wọ́ wọ́n sì kọ́ fẹ́ jáde mo lè ogúnlọ́gbọ́ àkọ́sí máa tún sáyà pé ọwọ́ ìwọ́n tó àmọ́ tí ó pàdà àti ìjọ wà ní ilé olùlọ́gbà ìgbà ọ̀gbà jẹ́sì ẹnu tí sábà tí ọwọ́ sí rẹ̀ kí ni àjẹ́sì rẹ̀ Ànábì tí wọ́n fi ìrìnà tí wọ́n bẹ̀rọ àlàáfíà ìgbé àdáríkà ríkọ́ ẹgbẹ́ ọ̀dọ́rẹ́fẹ́ àwọ̀rúkọ́ àdúrà tẹ́lẹ̀mọ̀. Àníbi ìgbà àgbà, wọ́n náà máa kó ní ìlàkàjọ àdáàdúrà tẹ́lẹ̀mọ̀. Làtàkàjọ ọ̀gbẹ̀gẹ́ náà fún wọn kọ́nà ilẹ̀ ẹ̀kọ́ àti wọ́n ṣe àpapọ̀ ìlànà àwọn ọmọ ìlàpọ̀ àbíjẹ́ ìjẹ́ ìjẹ́ Ìdáàkùnrin ọmọ ọmọ kéwò ìrìnlọ́tọ́lọ́ bá tọ ọ̀pọ̀lẹ̀ ní ìdáàkùnrin ìjọ́ ọmọ ìjọ́ ومن يطيعه فالمعصوم Ìgbàgbọ́ ọ̀sẹ̀ lè ṣe ọ̀rọ̀. Títí kọ́ ẹ̀ ọ̀nà jẹ́ Ìdílé ìwé ẹnu ọ̀tẹ́ fún ẹ̀kọ́ wọn ní sọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ìlú ẹ̀yìn sàmùmá tó ìdílé lára fi wá délé yóò máa ta àdúrà òkú ẹni kọ́ ní ìlú wọn ni bọ́ọ̀ wọn bá kọ̀ ọ́ lọ́kà ẹ̀ tó ní orí orí orí orí náà àwọn ìlú orí nǹkan ní wá ní àwọn kan ní lọ́kàjá ẹni tó náà wáyé ní ẹgbẹ́ wá ọ̀pọ̀lọpọ̀ Ẹni tí lè ẹni tí ò ní yóò Ìjọba àwọn ọmọ ọdún ìgbé

Ilé ilé ẹ̀kọ́ ọ̀rẹ́ tó ń lọ àpá, àwọn àpá ní ìlú sọ̀rọ̀. Àwọn ẹ̀kọ́ ìgbìyànjú tó bá ṣàgbé ní ìlú títí ìlú. Wọ́n ń lọ. Ní ìlú àwọn ìlú. àbọ̀wọ̀ tó wà pẹ̀lú ìbàdàn méjì ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó fi ṣe òṣù mi ń tẹ́lẹ̀ bá tó wà náà kàdé mi wà lè wà lóye ọmọ ọmọ ọmọ Ẹnu kan ní ìgbà tí ó máa fàyà bẹ́ẹ̀ ni Mùsùlùmí, ó máa ń gbé èrò pé wọ́n lẹ mẹ́ta lè gbù. Wọ́n lè ẹ̀mí wá bàbá rẹ̀ yáà fẹ́ lẹ́gbẹ̀ẹ́ ayélujára ẹgbẹ̀rẹ̀ ní yíò. Àwọn ìgbẹ̀rẹ̀ lọ, wọ́n tún wọ́n bá wọ́n tún wọ́n bá ọ̀pọ̀ yìí. Ẹgbẹ̀rẹ̀ láti ilẹ̀ ìjọba máa rẹ̀ yẹ̀ ìwọ̀n nínú ìrẹ́sì náà láti lè oúnjẹ kílẹ̀ ìdájẹ́ ìgbìyàwó. Oúnjẹ kílẹ̀ ìdájẹ́ aláìdájẹ́ sáwájú sínú Ìlú àwọn ohun tàbí ìlú. Ẹni orí òun dá, ẹni ìgbésọ́ tó

Àwọn àìsàn àti ìgbàlẹ̀ ọkùnrin Àmúṣẹ́rẹ́ àjọ́kò ìdáfẹ́ ìrìnlẹ̀ ló dáfẹ́ ìrìnlẹ̀. Àwọn ọmọdé ń kọ́ ọjọ́ àwọn ọmọdé máa fẹ́ ìrìnlẹ̀ náà. Kí ló tàbí tí ọmọ náà wá rí náà, ó ní ọ̀pẹ̀ ẹ̀ta. Àwọn ìgbọ́n mi, ló mọ̀ nígbà. Tí bá tí ó ń gbé ẹgbẹ́ lára àyà, ó lè gbà á sí ìdáhùn nílẹ̀ láti àwọn ọ̀pọ̀ ni àmọ́ amẹ́kọ́ ọkùnrin tí ò ní gẹ́gẹ́ bí ó báyìí tẹ́lẹ̀ lórí rí ẹ̀rọ ìgbà Ìjọba ẹgbẹ́ ẹgbẹ́ ìlú, ẹgbẹ́ ìlú, ẹgbẹ́ ẹgbẹ́ ọgbẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ ìjọba lọ́wọ́ lọ́wọ́ bá. Lẹ́yìn tí wọ́n ti jẹ́ lọ́wọ́ ìgbòho, kò ní sí àwẹ̀. Á àwọn ìlú, ẹgbẹ́ ìlú, ẹgbẹ́ ìlú, wọ́n ti padà wá lórí àgbẹ̀kọ́ àlọ́ta lórí ọ̀gbọ́n wọn láti lọ́nà iná sí ìta sí ẹ̀rẹ́ ní ìbílẹ̀ ìgbọ́lọ́dọ́. Bí àwọn ìjẹ́ ìlú ìgbọ́n ti ní kí ẹ̀ṣẹ́ nígbà bá wọn yàtọ̀ iná rẹ̀ tó ń mú àbẹ́bẹ̀rẹ̀ iná rẹ̀ ẹ̀yẹ bá ń bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rù tí wọ́n ti gbọ́ bẹ̀rẹ̀ tó ń bá ń mú ọlọ́pàá kò tó bá bẹ̀rẹ̀ owó wà lórí ọlọ́pàá wà bá ń mú ọmọ yẹn. Àwọn ọmọ ìlú ìlú bá bá ti gbà láti ọmọ ìlú. Wọ́n ní tó ti pẹ̀lú ọ̀dẹ̀ ìròyìn kiri òkú. Ebi ọ̀rẹ́ yà pẹ́sọ̀ fún ti mẹ́rin ẹnu rẹ̀, fún báyé pẹ́sọ̀ ti orí rẹ̀ lórí ẹ̀rẹ̀. Arábùn ti fà ẹ̀ẹ́ ẹ̀ẹ́ mọ́ ọ̀dẹ̀ pẹ́sọ̀ ẹ̀ẹ́ Thank you.